بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one twenty one pẹ̀lú àkọlé tí mo pè ní òfin tó de òbí àti ọmọ níbi àdúà àti sàrà òkú òfin tó de òbí àti ọmọ níbi àdúà àti sàrà òkú oníbèrè ló béèrè béèrè o alẹ́ òní ni alẹ́ àlàrúbá déètì òní ni ọjọ́ kejì jùmọ́dà fáání oṣù kẹfà ọdún fourteen forty three oníbèrè ló béèrè béèrè o ọ sọ pé bàbá kan nígbà tí ó ń bẹ láyé ó bí ọmọ. ọmọ yìí bàbá yìí jẹ́ mùsùlùmí ọmọ yìí náà jẹ́ mùsùlùmí nígbà tó dé stéèjì kan bàbá síwọ́ ọṣẹ́ bàbá kú lẹ́yìn ikú bàbá ọmọ yìí ó kúrò nínú Islam ó ẹ̀sìn Christianity. àmọ́ ọmọ yìí lásìkò tó fi jẹ́ mùsùlùmí ó ti ní àwọn ẹ̀kọ́ kan tó ní í ṣe pẹ̀lú bá a ṣe máa ń ṣe dáadáa sí òkú ọ̀run ní abala ká máa tọrọ àforíjì fún òkú ọ̀run ká máa tọrọ ìkẹ́ fún un. bákan náà ní abala ṣíṣe sàrà fún òkú ọ̀run ọmọ yìí ti ní ẹ̀kọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó fi jẹ́ mùsùlùmí. lẹ́yìn ìgbà tọ́mọ yìí wá di kírísítẹ́nì tán látara ìfẹ́ tó ní sí bàbá rẹ̀ ó tún wá máa sọ fọ́lọ́hún o bá mi foríjì bàbá mi bá mi kẹ́ bàbá mi. bákan náà ó lè wò sùnsùn kó àgé bíi dọ́sìnì márùn-ún kó gbé lọ mọ́sálásí. Si nígbà míì ó lè ra bí ìtẹ́ ìkírun bí ẹni kó gbé lọ mọ́sálásí kó ní ní orúkọ olóògbé lágbájá àmọ́ òun ti di ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ yìí ó ti di christian ojú wo ni ẹ̀sìn fi wo ohun tọmọ yìí ń ṣe ṣé àdúrà tọmọ yìí ń ṣe ṣé yóò mọ bá bàbá rẹ̀ ṣé sàrà tó ń ṣe yìí ṣé yóò mọ bá bàbá rẹ̀ èyí ni ohun tí a fẹ́ fọ èsì rẹ̀ nínú episode one twenty one ọ̀rọ̀ ìfẹ́ la fi sọ wípé òfin tó de òbí àti ọmọ níbi àdúà àti sàrà òkú tọ̀ a fi ẹyìn fún àlọ́ ò lẹ́ẹ̀kan sí i a tún fi ọpẹ́ fún un mo tọrọ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí a bá ń sọ̀rọ̀ nípa tí a bá ń sọ̀rọ̀ nípa ṣíṣàdúrà fún òkú àti ṣíṣe sàrà fún òkú abẹ́ àkọlé kan náà ni méjèèjì wà. ṣíṣe àdúrà àfókù àti ṣíṣe sàrà àfókù ó bọ́ sí abẹ́ mòdù kan náà ó bọ́ sí abẹ́ àkọlé kan náà tí í ṣe àǹfààní tí alààyè lè ṣe fún òkú ọ̀run. nítorí pé nínú Islam kò sí ọ̀nà kankan tí òkú tó ti kú tó lè gbà ṣàǹfààní fún ara ayé. kò sí ọ̀nà ẹyọ kan báyìí ó kéré ni tàbó tóbi ó fẹ̀jú ni tàbó tínrín kò sí ọ̀nà kankan tí òkú tó lè gbà ṣàǹfààní fún alààyè. àwọn àǹfààní tí àwọn èèyàn máa ràn rẹ̀ sí òkú bíi ìrànlọ́wọ́ bíi ìjẹ́ pé àdúrà asán ni gbogbo ẹ̀ asán ni ohun tó sì já mọ̀ bẹ́ẹ̀ ni wípé tá a bá tẹ òkú lẹ̀ tá a tẹ alàyè lẹ̀ tá a wá na ìkíní kejì ní pàṣán tá a nà wọ́n ní pankẹ́rẹ́ tá à ń ná wọn ní ọrẹ ta ni ó yíra padà nu méjèèjì alaye ni. ẹni tí ń na òkú ń pàṣán ló ń jẹ ọwọ́ ara rẹ níyà torí pé ọmọ náà lọ ni ká yíra padà à ń bọ̀ sí bọ̀ sí pé yóò gbà rẹ̀ lẹ̀. ló sì fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ibi lásìkò tá a wà yìí tí wọ́n ń ṣe ètùtù ọlà ẹni tó bá bọ́ sí wọn lọ́wọ́ tí ọba ti rọ́nà jàjàbọ́ lọ́wọ́ wọn nígbà tó wà nípò alààyè tí wọ́n bá fi lè pa á kò sí ní tó fẹ́ ṣe mọ́ àmì pé kò sí ní tó fẹ́ ṣe mọ́ náà la fi ń rí wọn tí wọ́n ń gé orí rẹ̀ lọ́tọ̀ wọ́n ó gé apá ẹ̀ lọ́tọ̀ wọ́n ó gé ẹsẹ̀ ẹ̀ lọ́tọ̀ sókù tí wọ́n sọ pé ó lè ràn ọ́ lọ́wọ́ nù. tó jẹ́ pé alààyè tí ò tí kú ní fẹ́ gẹ́wọ́ ẹ̀ lọ́tọ̀ tí ọba ní nǹkan kan tí ó ṣe fún ọ a sì bọ̀ lẹ́yìn ká lọ́wọ́ alẹ́ kò lè dán ọ mú yóò sì bọ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé alààyè ló lè gbára ẹ̀ lẹ̀ òkú ò lè gbára ẹ̀ lẹ̀ mọ́ ẹni tó sì lè gbára ẹ̀ lẹ̀ ló lè gbẹlòmíì lẹ̀ ìdí nìyẹn tó fi gá sí pé àwa alààyè la lè ṣàǹfààní fún òkú òkú kò lè ṣàǹfààní kankan fún wa mọ́. ẹ̀sìn wa ó wá jẹ́ ẹ̀sìn àánú ó jẹ́ ẹ̀sìn àforíjìn ó jẹ́ ẹ̀sìn ìkẹ́ tó tó fi já sí wípé wọ́n ní àǹfààní tá a fẹ́ ká ṣe fún òkú kó jẹ mọ́ ká bá tọrọ àforíjìn ká bá tọrọ ìkẹ́ àlékún ìkẹ́ ẹ̀sìn wá fààyè yẹn gbà wá. ṣùgbọ́n o ṣe é mọ̀ pé ẹ̀sìn pàápàá jùlọ ẹ̀sìn Islam tó jẹ́ sí àlàáfíà ẹ̀sìn olófin ni ẹ̀sìn tó ní òfin ni ẹ̀sìn tó jẹ́ pé tó bá ní kó o kírun yóò gbé òfin lé orí irun tó fẹ́ kí tó bá ní kó o gbààwẹ̀ yóò gbé òfin kà lórí tó bá ní kó o ṣe hajj yóò gbé òfin kalẹ̀ fún tó bá ní kó o ṣe umura yóò gbé òfin kalẹ̀ fún tó bá ní kó o ṣàlùwàlá yóò gbé òfin tiẹ̀ kalẹ̀ fún tó bá ní kó o wẹ gẹ́nẹ́bà yóò gbé òfin ẹ̀ kalẹ̀ fún iṣẹ́ kọ̀ọ̀kan tẹ̀sìn ní ká ṣe ló gbé òfin kalẹ̀ fún. therefore ká ṣàdúrà àfókù ká ṣe sàrà àfókù òun náà lófin. ó lófin tó dé òfin yìí ní àwọn èèyàn ò fẹ́ sọ lòdì wàhálà. a ti fi rinlẹ̀ wípé òkú kò lè ṣàǹfààní fáláyè ní ọ̀nà kankan má wulẹ̀ dààmú ara rẹ láti lọ síbi ojú orí òkú kan kọ́ ọ máa tọrọ àdúrà ń bẹ̀ pé kó ṣàánú ẹ pé kó ké ọ oúnjẹnu rẹ ń yà ni òun darẹ̀ ẹ láàmú ni ẹbọ ló sì ń ṣe sọ́lọ́hún. torí kò sí nǹkan kankan tí ò kú tó lè dá lára mọ́ ó ti kú ó ti kú kódà kò mọ tí ń lọ nílé ayé mọ́ kò mọ tí ń lọ nílé ayé mọ́ ọjọ́ wo ni wọ́n gbọ́ pé àlè opó ọ wá bá nínú ilé opó ó ń bá a sùn òkú òkú tó jọ́kọ rẹ̀ ó wá dìde ọ wá ń lé lọ sọ gbọ́ rí. pé ẹnìkan wà nílé opó o àlè rẹ̀ wá wá ka mọ́nú ilé opó yẹn ó sì ń bá ṣèbàjẹ́ ńbẹ̀ nílé opó sọ gbọ́ rí pé òkú wá dìde ó wá ń lé àlè lọ òkú ò mọ ń ṣẹlẹ̀ mọ́ láyé kò fi ọ̀nà kankan kò lè fi ọ̀nà kankan ran alààyè lọ́wọ́ alààyè nìkan ló lè ran òkú lọ́wọ́ ohun tá a sì fi ran òkú lọ́wọ́ òun náà ni àdúrà àti sàrà ṣùgbọ́n bí táwọn èèyàn ti ń jìtá òun ni pé wọ́n gbàgbé wọn ò sì gbàgbé wọ́n ṣe bí ẹni tó gbàgbé ni pé ohunkóhun tẹ̀sìn bá ní ká ṣe olófin nígbà tẹ́sí ní asálùwàlà sálùwàlà olófin tiẹ̀ tó fi já sí pé ó ní ń tọ́ gbọ́dọ̀ ṣe tá a pè ní àlèwùdú nígbà tẹ́sí ní káwé wọ́n ń ká sí olófin tiẹ̀ tó fi já sí pé ó ní bó ṣe wẹ̀ ẹ́ tá pè ní jánábà tàbí ìwẹ̀ heila tàbí ìwẹ̀ nifas nígbà tẹ́sí ní akírun sí òní bá ṣe kírun yẹn tá a mọ̀ pé lódodo irun ló ń kí kìí ṣe pò ń ṣe ìdárayá nígbà tí ẹ̀sìn ní ká gba àwẹ̀ sí òlófin tó gbé kalẹ̀ fún tá a fi mọ̀ pé lódodo àwẹ̀ ló ń gbà kìí ṣe pé òun fẹ́ bí panú the same thing pẹ̀lú ọ̀rọ̀ pé a fẹ́ ṣàdúrà àfókù a fẹ́ ṣe sàrà àfókù ó ní òfin tó dé ní ti kéèsì ẹni wa yìí tó ní bàbá ti kú ọmọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó fi ìsìláàmù lẹ̀ ó di Christian, lẹ́yìn ìgbà tó di Christian tán ó tún wá máa sọ pé kọ́lọ́hún ó forí jìn bàbá òun kọ́lọ́hún ó bóun kẹ́ bàbá òun bákan náà ó sì máa ṣe sàrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní orúkọ bàbá rẹ̀ mò ń fi àsìkò yìí sọ fún ọ wípé àdúrà tọmọ yẹn ń ṣe yẹn àti sàrà àti ń ṣe yẹn àṣedànù ni o torí pé òfin tọrọ mọ́ ká ṣàdúrà àfọkù tàbí òfin tọrọ mọ́ ká ṣe sàrà àfọkù òfin yẹn ọmọ yẹn ò tẹ̀lé ọmọ yẹn ò tẹ̀lé kí ni òfin náà. ṣe é rí ṣíṣe sàrá àfókù ṣíṣàdúrà àfókù ó ní orígun mẹ́ta ó ní orígun mẹ́ta tí èèyàn bá fẹ́ kọ́lé ilé náà máa ń ní orígun káwa sọ pé ilé kan ó yẹ kó ní orígun mẹ́ta wọ́n fẹ́ kọ́ níkan triangle sọ pé igun mẹ́ta ni triangle ní ilé tán fẹ́ kọ́ńkọ́ triangle tí wọ́n á fi orígun méjì sí i kí ni yóò ṣe yóò dàwó lulẹ̀ ní ọ máa dàwó ní á dàwó ní. kí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sàrá àfọ́kù tàbí tó bá fẹ́ ṣe àdúrà àfọ́kù kó máa rántí orígun mẹ́ta tí sàrá òkú ní àti àdúòkú tó ní orígun àkọ́kọ́ anyakun anyakuna alimayitu musliman kí òkú tó o fẹ́ ṣàdúrà fún òkú tó o fẹ́ bá ṣe sàrà òkú yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tọ́jọ́ kú rẹ̀. orígun àkọ́kọ́ nìyẹn o òkú tó o fẹ́ ṣe sàráà fún òkú tó o fẹ́ ṣàdúrà fún òkú yẹn gbọ́dọ̀ jẹ́ pé lọ́jọ́ ọkú rẹ̀ ó wà nípò mùsùlùmí tí òkú yẹn ò bá ti kú sínú ìsìláàmù orígun àkọ́kọ́ ó ti wó tí ò fi lẹ́tọ̀ọ́ sí àdúrà tí ò fi lẹ́tọ̀ọ́ sí sàráà. èèwọ̀ ni láti ṣàdúà tàbí láti ṣe sàrà fún ẹni tó kú sínú ẹ̀sìn míì yàtọ̀ sí Islam it is haram èèwọ̀ ni ọlọ́run ọ̀bẹ nìkan kan tán kò lẹ́bí kò lára tó o bá ti kú sínú ẹ̀sìn rẹ̀ tí í ṣe Ìsìláàmù ọ̀rọ̀ rẹ ò jẹ́ má dùá ọ̀rọ̀ rẹ ò jẹ́ the first condition ẹni tá a fẹ́ ṣàdúrà fún pé kọ́lọ́mbà ní kẹ́ lọ́rùn ẹni tá a fẹ́ náwó lórí òkọ rẹ̀ tá a fẹ́ fi ṣe sàrà àsọdákọ̀ fún òkú yẹn ó gbọ́dọ̀ jẹ́ òkú mùsùlùmí lọ́jọ́ òkú rẹ̀. orígun àkọ́kọ́ nù. Hmm. orígun kejì ni orígun ẹni tó fẹ́ ṣàdúà. májẹ̀mú náà ni pé an yakuna asáyín mùsùlímà ẹni tó fẹ́ ṣàdúrà yẹn ẹni tó fẹ́ ṣe sàrà àfọ́kù òun náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wàhílà fàlà tó o bá ti jẹ́ mùsùlùmí má dára ẹ láàmú o lè ṣàdúrà àfọ́kù kó dọ́dọ̀ òkú káwa sọ pé òkú jẹ́ mùsùlùmí ìwọ tó fẹ́ ṣàdúrà ẹ̀ ṣe mùsùlùmí àdúrà rẹ̀ ò lè wúlò fún. The two of you must be Muslims. The two of you must be Muslims. Òkú tá a fẹ́ ṣàdúrà fún alààyè tó fẹ́ ṣàdúrà fún òkú ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ni o ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ni o.